mc olúọmọ hey. mc olúọmọ mc olúọmọ kí ló dé kí lẹ tún fẹ́ kọ́lọ́hún ó ṣe fún yín kí lẹ ń wá káàkiri i don't even understand you àwọn ìwà tẹ́ ń wù lẹ́nujọ́ mẹ́ta yìí kò yé mi tẹ́ bá wá wù àwọn ìwà yìí ẹ mọ̀ wá lọ bẹ̀ gbogbo ẹni tẹ́ ẹ ti wùwà yìí sí ẹ mọ̀ wá lọ bẹ̀ wọ́n ẹ dákun o má jẹ́ kẹ́nìkan gbọ́ àwọn tẹ́ bá ti wùwà tá à ń sọ yìí sí ọ̀dọ̀ wọn ẹ mọ aṣọ pé ẹ mọ jẹ́ kẹ́ nìkan kan o mo fọlọ́ ń bẹ̀ yín ìwọ tó mọ̀ pé ò kí ò káwọn èèyàn gbọ́ wáyé tí wọ́n náà ń wúrú wà bẹ́ẹ̀ yẹn ẹ wá ń bẹ èmi kí n o lónílé lálejò lóbìnrin lágbàlagbà kékulé ó kálejò ó gbọ́ kó sọ fara lé èmi ò ní bá wọn ṣàbòsí láyé torí tí n bá tọ́jú àṣírí yẹn síkùn mi bó ṣe sọ pé kí n má sọ fẹ́nìkan tó ń fọlọ́ ń bẹ̀ mí yẹn tí wọ́n á bu àṣírí nì ó wá díjọ́ gbèndé alkiyama kọ́lọ́n wọn máa béèrè pé ṣó dáa bẹ́ẹ̀ ó dẹ̀ péré ẹlẹ́ni ọlọ́run irú àṣírí báyìí ń bẹ ah no i will never and ever hide this secret lónìí náà ní tu kí n tó máa lọ síwájú ẹ̀yin jẹ̀mọ́ mi tẹ́ǹtẹ̀lé mi ẹ wo fídíò tí mo fẹ́ fi ràn yìí ẹ wo tí MC Olúọmọ tó ṣe fún ìyá yìí ìyá yìí ti fọ́ lójú for forty years kò tún bímọ o kí òun wà nínú òkùnkùn fún forty something years kó tún máa wá bímọ. December tó ń bọ̀ wá yìí ní òpin ogójì ọdún forty years tí mi ò tí ì bímọ kò sí nǹkan tí mi ò fẹ́ nu mi jẹ tán wọ́n ti lù mí jìbìtì ara wọ́n ti lù mí jìbìtì owó torí pé kí n lè bá a bímọ náà ni ìsìtì ìrọmọ náà tí mò ń tọrọ ọmọ lọ́dọ̀ Ọlọ́run ẹ wo ewu eré mi yìí gbogbo eré mi ló ti ewu bákan náà ni mo ṣì wà oṣù yìí ló pé ọdún mọ́kànlá tí mo ti wà nínú òkùnkùn ayé eleven years péyàn wọlé tá ń wọlé ni mí yìí mọ̀ sọ pé ta nù ni. mo sọ fọlọ́ kó pa mí kòkò tí ì pa mí ni. tán pẹ́pẹ́ mi kò gbèjà ẹ̀yìn lásán ojú mi ló ṣe ọlọ́run mọ̀ sí i ó sọkú dalàyè ó sẹkún dẹ̀rín iṣẹ́ oore ló ń ṣe máa ṣe lọ ẹ̀san ò mọ́ MC àójèrè iṣẹ́ wa ọmọ akínsànyà àpò rẹ ò ní dí ìwọ ṣáà máa lọ olúwa ń bẹ lẹ́yìn rẹ o olúọmọ àṣírí rẹ ò ní tú àṣírí ẹ kankan kò tú lójú ewéré o in tó jẹ́ kèmi wá sọ kinní yìí ni wípé fún ọ̀pọ̀lọpọ̀ tí ò bá mọ̀ tó bá ń jọ wọ́n lójú kó jọ èmi lójú tẹ́ bá gbọ́ nǹkan tí MC ṣe fún obìnrin obìnrin tí kò ní òpùmọ́ láyé tí ìrò tí ẹ ti pin obìnrin tí ò tiẹ̀ mọ̀ wípé òun tún lè wà nílé ayé kí ọlọ́run kó ro rere kan òun èèyàn á máa ṣerú eléyìí ẹ wá rò pọ̀ lọ́run máa dẹ̀yìn lẹ́yìn ẹ̀ kò possible tẹ bá rántí pé mo sọ mo ní òyìnbó ń celebrate ẹran àwọn èèyàn dúdú á máa celebrate ìbàjẹ́ pàápàá tá a bá ríyàn tó lọ sókè àá fẹ́ máa wá wọn wálẹ̀ àwọn èèyàn dúdú àní rí nǹkan tó da nínú ara wa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àfi nǹkan tí ò dáa ká má ba sọ wípé a ò rí àbí mi ẹ mọ̀gbà náà òun ni mo ṣe mú eléyìí wá sí doorstep pé káwọn èèyàn rí gẹ́gẹ́ bó ṣe máa sọ pé i will bring it to your doorstep mo mú wá káwọn èèyàn rí ni ká má torí ó ṣeé ṣe ká láàrí ni mo ṣe mú wá MC bá rí eléyìí gan MC gan mọ̀ pé mi ò ń ṣe ẹni tó ń ṣe eye service wọ́n mọ̀ mí pé mo ti kúrò mo kúrò ní ìran ẹni tó ń ṣe eye service àbí eh, kan ba lè sọ pé àwọn nǹkan tí ojú mi rí eléyìí ò jọ mí lójú bọ̀ torí àwọn èèyàn tí ò rí ni mo ṣe mú wá pé ẹni tí ìrètí ti pin fún kò ṣe àkọ́kọ́ tọmọkùnrin máa ṣe lójú mi rí o ìjọ kan obìnrin yẹn òun wọn ní MC àti dókítà tó fẹ́ operate obìnrin yẹn ló ń sọ̀rọ̀ wọn kò ṣáà mọ bọ́rọ̀ yẹn ṣe rí ṣáà wọ́n ṣàsanwó operation ọmọ yẹn níjọ́ ta dé hospital ta lọ wo ọmọ yìí ẹ máa rò pé in fact mo fẹ́ lè sọ wípé ọlọ́run mc ni ọlọ́run fi ṣe gàrí tíra ọmọ yẹn tó ra ẹ̀mí ẹ̀ padà so tanpẹ́pẹ́ mi kò gbèjà ẹ̀yìn lásán ojú mi ló ṣe ọlọ́run mọ̀ sí gbogbo nǹkan tí mo tí mo tí ẹ bá rí mi tí mo wá sọ. So, ìkẹ́ ọlọ́run èyí tó bá jẹ́ pé bí a mo fi ṣe eye service àbí mo fi bò ó kọ́lọ́run kò bí mi ní ọjọ́ ìdájọ́ mo mú wá kí ẹ̀yin èèyàn wá rí i pé ẹni tí ọlọ́run bá ń ṣe tiẹ̀ ó di dandan kó dúró tì í dáadáa èèyàn ò gbúdọ̀ máa ṣe léyìí kó máa nu ẹkún èèyàn nù kó máa sọ ìbànújẹ́ èèyàn dayọ̀ kódà kó kí ẹ̀ṣẹ̀ pọ̀ bí àláàrí wọn ò funfun bíi sínú bẹ́ẹ̀ ni ìwé àwọn cns sọ ìwé orin àwọn bí ẹ bẹ́ẹ̀ ṣẹ̀rẹ̀ pọ́n bí aláàrí wọn ò funfun bí sí wọn ò funfun bí sí nà ó yára ká lọ má ṣe dúró ìṣẹ́jú kan lè sọ ẹ̀mí rẹ nù ó ti dúró láti gbà ọ́ àánú fún ọ lónìí kí èèyàn máa ṣe léyìí ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká ṣe rere gbogbo nǹkan tá a bá ṣe ló lẹ́yìn obìnrin yìí kò sí bí kò sí nǹkan tí MC lè ṣe fún ọlọ́run kò sí bí o ṣe lè ṣẹ̀ tó kò sí bí o ṣe lè burú tó ọlọ́run á worú àwọn nǹkan báyìí mọ́ lára kábèlè té ọlọ́run nìkan lọ́bẹ̀ lẹ́sàn ẹ̀dá obìnrin yóò ní òpin mọ́ kò ní ìrètí mọ́ láyé ẹ wo nǹkan tí MC ṣe fún ẹ wo nǹkan tó ṣe fún kì í ṣe àkọ́kọ́ tèmi máa rí rèé o tàǹpẹ́pẹ́ mi kò gbèjà ẹ̀yìn lásán ojú mi ló ṣe ọlọ́run mọ̀ sí ó sọkú dalàyè ó sẹkú dẹ̀rín iṣẹ́ oore lẹ́mísí ṣe máa ṣe lọ ẹ̀san ò mọ́ ó jèrè iṣẹ́ rẹ ọmọ akínsọ̀yà àpò rẹ ò ní dí. Hey! ìwọ ṣá máa lọ olúwa ń bẹ lẹ́yìn rẹ o olúwa ọmọ àṣírí rẹ ò ní tú àṣírí ẹ̀kọ́ kan kò tú lójú ewé rí bó ṣe máa rí nìyẹn MC ẹ ní sọmọnù ìbànújẹ́ ò ní kọgun sí ayọ̀ yín bẹ́ ṣe múnú obìnrin yìí dùn tẹ́ tún fún ní ayé gbé tẹ́ sọ̀bànújẹ́ ẹ̀dì ẹ̀rín tẹ́ ẹ sọ ẹkún ẹ̀ di ijó gbogbo nǹkan tó ń mí tí ò mí nínú ayé yín ìbàjẹ́ ò ní dé bá a ní agbára ọlọ́run ẹ ẹ̀ ní rí dààmú ẹ̀ ní rí wàhálà ní agbára ọlọ́run orí yín ò ní burú MC Olúọmọ ẹ̀dá yín ò ní gbàbọ̀dé ayọ̀ tẹ́ fi sínú ayé obìnrin lẹ́ni bó ṣe wù kẹ́ pẹ́ tó láyé ẹ̀ ní rí bànújẹ́ ẹ ní mọ sàárè ọmọ wọn ò ní fẹ́ gbà fún yín lóúnjẹ agbára ayé páńpẹ́ ayé ò ní mú yín ìmọ̀kímọ̀ ò ní jọ lóyún lórí o ètekéte kò ní dúró gbogbo ẹnikẹ́ni tá a bí nínú obìnrin tá a gbé jáde nínú obìnrin tó bá ní òun lọ ṣe nǹkan kan nǹkan kan ní agbára Ọlọ́run wọn á forí ara ẹ̀ gbé ẹ̀ ní rí dààmú ẹ̀ ní ṣubú dànù ẹ ṣe ọkọ̀ mú wá fẹ̀yìn èèyàn kẹrin ni o kò jẹ mí lójú o but ṣe mọ̀ mo máa sọ pé ẹ jẹ́ ká máa celebrate nǹkan tó da láwùjọ ẹ má jẹ́ kó jẹ́ pé ìṣubú nìkan la máa máa wá mo mú wá fún yín lénìí ẹ káàárọ̀ MC thank you so very much ọlọ́run á bá mi wà pẹ̀lú yín àpò yín ò ní gbẹ àṣírí yín ò ní tú ẹ